yes yes yes iléeṣẹ́ amóhùnmáwòrán kan ń tàn wàràwàrà nísìnyí tí gbogbo ayé ń wò ìfakọ̀ ìjàyè tẹlifíṣàn òní màmá rísí ń wò màmá bíọ́lá wò ìyá táwa ń wà bàbá bánkọ́lé ń wò gbogbo wa àwo ìfakọ̀ ìjàyè tẹlifíṣàn ní www.ifakoijayetv.com má yí kó bẹ́ẹ̀ o máa wò lọ.